elédùà ó máa ṣe wọn. Ah! ó ṣe kí ni. what. jẹ́ kán rá mi onígbàgbọ́ lára ẹ̀ o má bá yan ọjà o má bá yan oyún di ẹni tó bá ṣe sọ fún pé ó ṣe ẹ̀ka ìjẹ́ kó tán sí. ìwọ odidi ọmọ aláàjì odidi ọmọ sífù ìmáàmù yú. fiẹ́nsì mi tí mo ní mo fẹ́ fẹ́. oníwòwò ni wọ́n fẹ́ fẹ́ níbo ló ti róníwòwò rí. wọn ò lè pàtẹ́wọ́ bí kò lè ṣeé ṣe kò lè fẹ́ láago mélòó nìyẹn kò sáyé àtẹwájú. bẹ́ẹ̀ mami máa jọ yín lójú. àjọ lówó bọ̀ ni. àmín. ìjà rẹ. mo ti wọnú rẹ o. àwọn ìṣàwọ̀ ọ̀nà ìbáwọ̀ àdéhùn àdéhùn rẹ sanwó ìṣẹ́yìn ìṣàwọ̀ ọ̀nà ìbáwọ̀. ìkúnlẹ̀ àjẹyàn àrùn àjọ bẹ́ẹ̀ ìgbà ẹ̀dẹ̀ wọn fi fún wa lómùú àwọn olùmú lọ́tùn-ún mọ́mí ẹ̀jọ̀ ẹ bá bẹ àwọn òòṣà ẹ bá mi pé kó fún ìdí ẹ̀fí ẹ̀ sí mi tí nǹkan bá ṣe mí ni wọ́n máa bí. ó ṣèdí twenty one days kó òòṣà tó lè fi ilẹ̀. twenty kí ni twenty one days. bẹ́ẹ̀ bá wọlé òòsùn gbénu tuntun náà ẹ sì mọ jíṣẹ́. ọdún mélòó ọdún olóyè kan ti pa mọ̀kàn lẹ́kìn má jẹ baálẹ̀ dédé wọn rè má kú ó ń wò pé àbí kí n fèlú yìí lẹ́nu. ọkọ rẹ. èmi ò gbà èmi ò ní gbà rárá. adiago sálà lùtí ọlọrẹ wú ọlú àlejò òkú ó sùn. òòṣà ló mú ọmọ yín o òòṣà ló mú ọmọ. kí ló ṣe ti jẹ́ ti ọmọ ti kìrìsìtẹ́nì lágbolé onígbàgbọ́ nídìílé onígbàgbọ́. ìgbẹ́bọ bẹ́ẹ̀ ni kò mọ fádá. ọ̀sùn fún un tó. kí n lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣègùn. ṣé wọ́n ní kẹ́mí po wà ni àbí wọ́n ní kí n mẹ́rin. ẹni tó ń jalè kì í kọ́ sórí wípé òun fẹ́ jalè. tí o bá ṣọkọ tí mo fẹ́ tó jẹ́ reverend ni wàláì mo sì kì í dànù dànù. ọlọ́pàá ọlọ́pàá òun nu o. èmi tí mo ti lọ. níbo la tún já sí iná. ibi rẹ̀dà. àbíkọ́ lọ́rùn. ẹgbẹ́ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọ̀dà wọ́n wọ́n wọ́n wá ọgbẹ́ni kó rí ẹ pé kò mọ̀ nǹkan tó ń ṣe gidi tí mi bá rí ọmọ mi máa bá ẹ fa wàhálà gidi.